Ìbàdàn text one. Ìbàdàn jẹ́ olú ìlú fún ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà. Òjò a máa rọ̀ púpọ̀ nìbàdàn. Lásìkò ẹ̀rùn nìbàdàn, oòrùn a máa mú púpọ̀. Ìbàdàn jẹ́ ìlú tó tóbi ju gbogbo ìlú yòókù lọ ní Nàìjíríà. Ìbàdàn ní ohun tí ó pọ̀ ju Èkó lọ nínú iṣẹ́ ọwọ́. Ìbàdàn tóbi púpọ̀ ju àwọn ìlú yòókù lọ. Questions on Ibadan, Text 1. Dárúkọ olú ìlú fún ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà. Báwo ni òjò ṣe ń rọ̀ sí ní Ìbàdàn? Ṣe àpèjúwe ojú ọjọ́ ní àsìkò ẹ̀ẹ̀rùn ní Ìbàdàn. Fi títóbi Ìbàdàn wé àwọn ìlú yòókù ní Nàìjíríà. kí ni Ìbàdàn ní tí ó pọ̀ ju ti Èkó lọ? Ìbàdàn text two. Ìbàdàn jólúùlú fún ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà. Ìbàdàn ni ó tóbi jù nínú gbogbo ìlú tí ó wà ní Nàìjíríà. Ọjà pọ̀ púpọ̀ ní Ìbàdàn. Ìbàdàn kò jìnnà púpọ̀ sí Ṣàgámù. Ìbàdàn kò tún jìnnà sí Ọ̀yọ́ àti Abẹ́òkúta. ọjà tó wà nìbàdàn pọ̀ púpọ̀ ju tìlú yòókù lọ. ìbàdàn jẹ́ ìlú tó ní oníṣòwò púpọ̀ àwọn ará ìbàdàn jẹ́ ọlọ́gbọ́n. Questions on Ibadan, text two. Báwo ni Ìbàdàn ti ṣe jẹ́ fún ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà? Ìlú wo ni ó tóbi jù ní Nàìjíríà? dárúkọ nǹkan kan tí ó pọ̀ púpọ̀ ní ìbàdàn. dárúkọ ìlú mẹ́ta tí kò jìnnà sí ìbàdàn. ṣe àpèjúwe àwọn ará ìbàdàn. irú àwọn òṣìṣẹ́ wo ló pọ̀ ní ìbàdàn?